adé tẹwàtẹwà adé tọlátọlá adé tọ̀rọ̀tọ̀rọ̀ adé ti èdè ti èdè ẹnu wa bẹ́ẹ̀ náà ládé tí àwọn ìròyìn tá a kó wá sóde lénìí nítorí wípé àwa ò gbọ́dọ̀ wá lásán ẹwà wa wọ́n ní kò gbọ́dọ̀ wá lásán láàárọ̀ tẹ ìdí rèé ta tún ṣe wò wípé ká tún jọ ṣe lẹ́ni bá a ti jọ máa ṣe ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ náà ní tóbi jẹ́ pé ọjọ́ àìkú nìkan náà ló yọ sílẹ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ọdẹ ọdún bí àdìrẹ bí ṣàlàáfíà lẹwà èmi mọ̀ pé àlàáfíà lẹwà ṣàràwájú pípé bí ara akẹ́kọ̀ọ́ àṣọ bẹ́ẹ̀ náà ni ló ṣe rí lọ́dọ̀ tiwa ń bì ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ẹ kú dédé àsìkò tó bá ti bá àsìkò ìmúgbògbò tètè láǹfààní láti máa wò wá ládẹ̀ tí máa gbọ́ wa níléeṣẹ́ wa BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n mo dẹ̀ kí yín kàbọ̀ sí orí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ má gbàgbé bá a ṣe máa ń sọ wípé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànsí rẹ̀ wa lójú òpó YouTube bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ ti aago ìránnilétí bákan náà kẹ máa ṣíà ẹ kẹ dẹ̀ máa drop kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ kẹ̀rẹ́ lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ níbẹ̀ yẹn náà ẹ fọ́lò wa ẹ bẹ́ẹ̀ bá ti fọ́lò wa ẹ máa ṣí àwọn post wa àtàwọn programs wa kẹ̀dẹ̀ tún máa rí pé ẹ̀ ń drop comment ní gbogbo gbà bẹ́ẹ̀ náà ló jẹ́ pé lọ́jọ́ òpó ti Instagram a ò gbẹ́yìn bẹ̀ náà gbàgede ìmọ̀ underscore twenty two ibẹ̀ náà lẹ́ẹ̀tì máa rí gbogbo bá ti ṣe bí bó bá jẹ́ pé ti Instagram ló wù yín kẹ́ ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta náà ló jẹ́ wípé ẹ bá wa ń bẹ̀ ṣẹ̀dẹ̀ tí wàá mọ̀ pé ìpolówó ọjà náà ni wọ́n ní òun ní jẹ́ àgúnmòwò ẹ gbé ń tẹ̀ ń ṣe wá ẹgbẹ́ tẹ̀ ń tà wá ẹ wá polówó ọjà yín ní iléeṣẹ́ wa BGI TV ká fi tiwa gbé ti ń lárugẹ ẹ jẹ́ akọ́mọlùbọ́ ẹ̀yin náà jẹ́ ẹ fi ti ń kẹ́ fi gbé tán lárugẹ kí gbogbo ẹ lè kú mú un bí ìdodo ẹ̀fọn ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ẹ wọ́n ní ẹ bàbá ti dé báyìí ká mọ̀ wípé adé sẹ́nuṣẹ́ náà nítorí pé ìdí iṣẹ́ ni náà láti mọ́ni lọ́rẹ̀ ó dáa kó tó di wípé àwọn ọ̀nà ọ̀tẹ̀nánìjà ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lóko tiẹ̀ bẹ́ẹ̀gùn bá dé gbangba fọ̀hún bí eégún bò ṣá bá dé gbangba fọ̀hún bí òṣà ẹyẹ méjì kì í jàṣà bẹ́ẹ̀ sì rèé ẹyẹ méjì kì í jẹ́ kówé èmi ni àánú olúwapọ̀ adéọlá mo kí ń pé ẹ káàárọ̀ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ ojúmọ́ aláyọ̀ náà ló jẹ́ lọ́ọ̀dẹ́yìn ètò ojúmọ́ aláyọ̀ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ máa ṣàlàyé fún yín lónìí kí ni wí àwọn tá a máa ń ṣe nù ẹ̀ tó fi di wípé ó máa ń dúró ó máa ń kó mú òun bí ìdodo ẹ̀fọn bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bá jẹ́ pé ẹ̀yin ti darapọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ẹ ó ṣeé ṣe kẹ́ ti gbàgbé ṣùgbọ́n èmi ò ràn létí bá a ṣe ń ṣe ètò ojúmọ́ aláyọ̀ abala méjì ńlá jẹ ẹrọ ètò ọ̀hún sí abala àkọ́kọ́ ibẹ̀ náà láti máa ka àwọn ìròyìn yẹn sétí ìgbọ́ yín abala ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ láti wá mú ìròyìn kan tàbí méjì tàbí mẹ́ta nínú àwọn ìròyìn tàtìkà a ó kọ ọ̀rọ̀ àjọ fi ọ̀rọ̀ domitoro ọ̀rọ̀ lórí ẹ̀ ni nígbà tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin náà máa láǹfààní láti fi èròǹgbà yín lórí gbogbo àwọn ìròyìn tàtìkà ṣètìwárí báyìí wípé àádọ́ṣe náà ni abala àkọ́kọ́ yẹn ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n kó tó di gbígbé àbọ̀ síbẹ̀ báyìí láṣẹ ṣe a ó ka àwọn kókó yẹn náà bàbá ti kà àwọn kókó yẹn sí létí a ó lọ sókè lọ́hùn-ún a ó padà dé tabáṣẹ̀ wa padà ibẹ̀ látòyẹ̀ ṣẹ̀ wá wọ nírò yẹn gan-an lónìsàn bí ìgbà tó yẹ pé èèyàn bá ti kẹsẹ̀ bomi tó tà wá gbọdọ̀ kígbe òtútù gbogbo àwọn owó ìròyìn takò wá lénìí wọ́n pọ̀ gan jàǹtìrẹrẹ bàbá ni eh, paul jimbe yìí platform times wà ń bì yìí daily trust wà ń bì yìí daily post ń bẹ́ ń bì yìí Vanguard wà ń bì yìí bẹ́ẹ̀ náà ni Tribune náà wà bí gbogbo àwọn ìwé ìròyìn yẹn náà la máa ṣí láwéláwé tá a máa gbọ̀ wọ́n báyìí yẹ́bẹ́yẹ́bẹ́ tá a jọ máa kà á ẹjẹ́ kọ́kọ́ ka àwọn kókó yẹn sí létí náà kó tó wá di wípé a ó lọ sókè lọ́wọ́ ká tó ṣẹ̀ tí wá bọ́ sínú èrò kan lónìí sàn án kókó àkọ́kọ́ tó wà níbí Punch lónìí arákùnrin kan ní ìpínlẹ̀ èkìtì ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi tipátipá bá ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́fà ní àṣepọ̀ ọmọ yìí ọmọ àgbàbẹ̀ ó jáde láyé o eléyìí náà wà bíi bí gbogbo ọ̀rọ̀ òun ṣe jẹ́ gan a ó kà sí yín létí punch lónìí bákan náà eléyìí náà bẹ́ńbì yìí punch lónìí àwọn agbébọn ni wọ́n ti jí tọkọ-tìyàwó kan gbé tí wọ́n lọ sí pápákọ̀ òfurufú kódà àwọn ọlọ́pàá tí wọ́n tẹ̀lé wọn tó pa méjì nínú wọn kọ́lọ́wọ́n ba kó mọ̀ ṣàánú wa ni eléyìí náà wà ń bí yìí níbi tó ti di wípé ọlọ́pàá òun ló mà ti yìnbọn fún ọmọ ẹgbẹ́ OPC kan o ó yìnbọn fún ó dẹ̀ pa bẹ́ẹ̀ náà lárákùnrin tó jẹ́ ọlọ́pàá yìí ó dẹ̀ júbà ìhòòrò bí gbogbo yẹn náà ṣe jẹ́ àwòkà létí eléyìí tó wà ń bí yìí Platform Times òun ló ní àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá tí wọ́n pa sí ilé Gbẹ́ngà Daniel wọ́n ti jẹ́jẹ́ wípé ṣáárí àyẹ̀wò tí wọ́n máa ṣe fún òkú eléyìí tá a mọ̀ sí autopsy wọ́n ní àwọn fẹ́ẹ́ ṣe é káwọn ọmọ ìrókò tó pa èmi àwọn eléyìí náà bẹ́ẹ̀ yìí Platform Times lónìí níbi tá à ń wé Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ kódà wọ́n sọ̀rọ̀ gbá gómìnà Abíọ́dún lórí ọ̀rọ̀ tóun náà sọ nípa ìfiniṣètò ọlà tó ń lọ káàkiri báyìí Daily Trust náà wà bí èèyàn kan òun ló jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn farapa lákòókò ìpàdé àti ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà Daily Post náà wà bíi lórí ọ̀rọ̀ ètò ìdìbò ààrẹ tọdún 2023 ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari ti sọ̀rọ̀ tí wọ́n sì mú Tinubu gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún tó ń bọ̀ bákan náà eléyìí náà wà bíi Daily Post lónìí òun náà ọlọ́pàá ni wọ́n mà ti dóòlà dókítà òyìnbó kan eléyìí tí wọ́n jí gbé ní ìlú Akwa Ibom àwọn ọlọ́pàá náà ń gbìyànjú láti kó ipa ribiribi eléyìí náà bẹ́ńbì yìí Vanguard lónìí arákùnrin kan tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlógójì òun ni wọ́n ti dájọ́ ẹ̀kú fún lórí ẹ̀sùn ìdígunjalè níbo ní ìlú Akwa Ibom náà ni bákan náà Tribune wà bí gbogbo àwọn ọ̀rọ̀ ìyẹn náà làkóso de bí àǹfààní bá gbà wá a ó kà á jù báyìí lọ èèyàn bá àǹfààní bá gbà wá a lè ka gbogbo ẹ̀tàn kádẹ̀ tún rí wípé a túkà jù báyìí lọ àmọ́ kó tó wá di wípé a wọ inú ìròyìn ọ̀hún lọ́nìsàn ẹ jẹ́ a lọ sókè lọ́hùn náà ká padà dé bá a bá lọ bá a bá padà a ó mọ̀ tẹ̀síwájú ojúmọ́ aláyọ̀ náà ni ẹ kú kalẹ̀. èmi ni aláyélúwà ọba dókítà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 wípé ó fi tipátipá bá ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́fà ní àṣepọ̀ hmm, báyìí náà ló ṣe lọ ilé ẹjọ́ májísírèètì kan tó jẹ́ pé adájọ́ rẹ̀ eléyìí tó wà ní ìlú adó èkìtì ní ìpínlẹ̀ èkìtì ló ti pàṣẹ wípé kí wọ́n fi arákùnrin kan tó jẹ́ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight years kọ́ lọ fi sí àtìmọ́lé ìyẹn áùdù dáre lórí ikú ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́fà ìyẹn ayọ̀mídé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án ẹni tó jẹ́ olùjẹ́jọ́ ní ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún tá a yìí ní agbègbè ìlàwọ̀ èkìtì òun náà ni wọ́n ti fura sí wípé ó ṣe ikú pa ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún mẹ́fà ìyẹn ayọ̀mídé lẹ́yìn tó dẹ̀ di wípé ó ṣẹ̀ sí òfin tí ìjìyà rẹ̀ náà dẹ̀ wà ní abẹ́ òfin nínú ọ̀rọ̀ tí ó sọ fún ọlọ́pàá ìyẹn ìyá ọmọ tó dolóògbé yìí Ẹniọlá Àìná ló ní òun fẹ́ arákùnrin yìí ní ọdún díẹ̀ sẹ́yìn tó dẹ̀ fi kún wípé ìgbéyàwó wọn ò ní ọ̀la nínú tí wọ́n dẹ̀ ní èso kan nígbà tó sọ̀rọ̀ ó o òun kúrò ní ilé ọkọ òun yìí ní bí ọdún mẹ́rin sẹ́yìn látàrí ìwà kò kàn mí eléyìí tó máa wù káàkiri àìná ní ní ọjọ́ yìí ó ló wá sí ilé òun ní ìlàwọ̀ èkìtì tó dẹ̀ ní òun fẹ́ mú ọmọ àwọn tó ti dolóògbé yìí òun fẹ́ gbé jáde tí òun dẹ̀ di wípé òun gbà fún un oníbẹ̀ náà ló wá di wípé ó dá ọmọ yìí padà ní nǹkan bíi aago méjìlá lóru tó dẹ̀ lọ kò pẹ́ lẹ́yìn ìgbà yìí ni ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní pariwo orí fífọ́ àti wípé ojú ara ń ro nígbà tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn tán mẹ́rin ló tó sọ fóun wípé bàbá òun fi tipátipá bá òun lò tẹ́lẹ̀ di wípé ọjọ́ kejì ni ọmọ yìí ló gbabẹ̀ jáde láyé ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ti ìjọba ti tàwọn ọlọ́pàá inspector oríyọmí akínwálé ló wá rọ ilé ẹjọ́ wípé kí wọ́n kọ́kọ́ fi arákùnrin yìí kí wọ́n kọ́kọ́ fi sí rìmáàndì náà tó sì ní wípé kí wọ́n jẹ́ kí àwọn ọlọ́pàá parí ìwádìí wọn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lẹ́yìn tó dẹ̀ wá fàtàlájọ́ fún mi pé ìwà arákùnrin yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ yìí ìwà ìtìjú gbà ni tó dẹ̀ wá pàṣẹ wípé kí wọ́n fi arákùnrin yìí kí wọ́n ti ọ̀kọ́ lọ fi sí àtìmọ́lé wọn kó sì wá ń bẹ̀ náà kó mọ gbatẹ́gùn títí tí wọ́n fi ṣe ìwádìí láti mọ bí ṣú ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ohun tó fà á gan tákùnrin fi wò wípé ohun tó kò òun kù pé ọmọ bíbí inú òun o tó jẹ́ ọmọ ọdún mẹ́fà kóun bá ní àṣepọ̀ pẹ̀lú tipátipá tó fi wá di wípé ọmọ yìí ó gbabẹ̀ jáde láyé kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ni ìròyìn yẹn náà ó gùn ó pọ̀ ẹ́ láǹfààní láti lọ́ka ìyókù ẹ̀ Punch lónìí níbi tarákùnrin kan ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ti fẹ̀sùn kàn wípé ó fi tipátipá bá ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́fà ní àṣepọ̀ ọmọ yìí ó ta tẹ̀rù ń pa kọ́lọ́run ọba kọ́bọ̀ àtẹ̀tàfẹ́fẹ́ rẹ̀ ni ó jẹ́ ìròyìn kan tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ eléyìí náà wà bí pọ́ǹchì òun lónìí níbi tí àwọn agbébọn ti ṣekú pa ọlọ́pàá méjì tí wọ́n dẹ̀ jí tọkọ-tìyàwó kan gbé ní ìpínlẹ̀ Anambra ẹgbẹ́ bí Punch ṣe sọ ni wọ́n ní ìròyìn yóò ṣẹlẹ̀ ní agbègbè Òkìjà ní ìjọba ìbílẹ̀ Ihiala ní ọjọ́ Ajé ẹgbẹ́ bọ́yìí ni wọ́n ní wípé tọkọ-tìyàwó yìí náà ni wọ́n lọ sí pápákọ̀ òfurufú tó wà ní Òwèrì ní ìpínlẹ̀ Imo kó tó di wípé wọ́n ṣe ìkọlù sí wọn àwọn wọ̀nyí náà ló wá di wípé wọ́n ò mọ ìdí tí àwọn agbésùnmọ̀mí tó fi iṣẹ́ yìí bẹ́ẹ̀ náà ni wọn ò dá wọn mọ̀ ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ikenga Tochukwu ló ní òun ò tí ì gbọ́ ìròyìn kankan lórí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá àgbọ̀ ọlọ́pàá tó ní kí ó má dárúkọ òun náà ló fi ìdíṣẹ̀lẹ̀ òun múlẹ̀ nígbà tó sọ̀rọ̀ wọn ní tọkọtìyàwó yìí òun náà ló di wípé àwọn jàǹdùkú ni wọ́n wá lọ já sí agbègbè Ukpo ní ìjọba ìbílẹ̀ gúúsù Nnewi ní òru ní ọjọ́ ajé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí tọkọtìyàwó tó sọ̀rọ̀ lórí pé kó má fi orúkọ òun léde náà ló ní wípé wọ́n jí wọn gbé ní Òkìjà nígbà tí wọ́n lọ sí pápákọ̀ òfurufú lẹ́yìn tí wọ́n dẹ̀ ní wípé àwọn ọlọ́pàá méjì tí wọ́n tẹ̀lé tọkọtìyàwó yìí òun náà ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n ṣekú pa bákan náà ni wọ́n wá ní wípé ọkọ̀ yìí ni wọ́n ní wọ́n fi ìbọn ni wọ́n fi gbá lórí nígbà tí dẹ́rẹ́bà àwọn náà òun náà ṣe léṣe tí wọ́n dẹ̀ gbé wọn lọ sí ilé ìwòsàn báyọ̀ wọn sọ pé nìkan bíi aago mọ́kànlá alẹ́ ni wọ́n wá yọ̀ǹda tọkọ-tìyàwó bó ti di wípé ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí wọn náà ló gba ìpè ọ̀kan lára àwọn tọkọ-tìyàwó yìí wípé kí wọ́n rán dẹ́rẹ́bà kó wá gbé àwọn níbi tí wọ́n já àwọn sí wọ́n ní kódà àwọn ò tiẹ̀ lè sọ bóyá àwọn wà láyé ni àbí àwọn wà lọ ṣùgbọ́n àwọn fi ọwọ́ ba ìtí ọ̀run nítorí pé ìṣẹ̀lẹ̀ yìí ó ba àwọn lọ́kàn jẹ́ àmọ́ wọ́n sì ń dúpẹ́ náà wípé àwọn ṣàtẹ̀ṣùwà láìṣe báwọn kan ni àwọn ọlọ́pàá tí wọ́n ṣekú pa kọ́lọ́wọ́n bá kó mọ gbà wá lọ́wọ́ ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè nàìjíríà àǹfààní wà fún yín láti lọ ka ìyókù ìròyìn eléyìí punch lónìí níbi tí àwọn agbébọn tí wọ́n ti jí tọkọ-tìyàwó kan gbé eléyìí tí wọ́n lọ sí pápákọ̀ òfurufú tí àwọn agbébọn yìí náà tí wọ́n dẹ̀ ṣekú pa àwọn ọlọ́pàá méjì tí wọ́n tẹ̀lé tọkọ-tìyàwó yìí kọ́lọ́run bani lọ́kàn jẹ́ <clears throat> ìròyìn eléyìí náà wà bíi Tribune lónìí bákan náà Afro Naija òun náà gbé ọlọ́pàá kan Ọbásanjọ́ Atóyèbí òun ni ó mà ti yìnbọn pa ẹnìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC ìyẹn Mọ̀rúfù Ganiyu ní agbègbè Ìmàlé Fàlàáfíà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ Ganiyu yìí náà ló jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò aládàáni tí wọ́n mójútó ọ̀rọ̀ ààbò tó wà ní agbègbè ọ̀hún léyìí tí wọ́n sì ní ni wọ́n ní wípé wọ́n ti wá béèrè lọ́wọ́ Atóyèbí fún wípé kí ni tó mu tó fi ń wa ọkọ̀ ní òru gànjọ́ nígbà tílẹ̀ ti ṣú ní àṣálẹ́ ọjọ́ ọjọ́bọ̀ ṣùgbọ́n ọlọ́pàá ìnìwọ̀n wa ni wípé níṣe ló wá bẹ̀rẹ̀ sí ní bu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àtàrí ọ̀rọ̀ yìí nígbà tó di wípé ẹni tó jẹ́ ọmọ APC tó bẹ̀rẹ̀ sí bèrè lọ ọlọ́pàá kí ló dé tẹ fi ń rìn lóru ẹ̀dẹ̀mọ̀ràbò tó wà lẹ̀ níṣe ọlọ́pàá ló wá bẹ̀rẹ̀ sí ní bu arákùnrin pé kí lọ́kàn kí ni tiẹ̀ ọ̀rọ̀ yìí náà ló wá fa gbọ́n mi sí omi òtó gbọ́n mi sí omi òtó èdè àìyedè láàrin àwọn méjèèjì tó dẹ̀ wá di wípé ọlọ́pàá yìí níṣe ló wá yìnbọn fún ẹmọ ẹgbẹ́ OPC yìí ló yìnbọn fún ní ikùn tó dẹ̀ sún sẹ́yìn tó yìnbọn fún níkùn àtẹ̀yìn tó dẹ̀ fi ẹsẹ̀ fẹ́ olóògbé yìí ni wọ́n ní wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tó wá di wípé wọ́n tún wá gba wọ́n tún wá gbé lọ sí ipòmíì kí wọ́n lè yọ ọta ìbọn yẹn kúrò ní ara rẹ̀ àmọ́ wọ́n wá ní wípé ọta ìbọn tó wà níkùn rẹ̀ wọ́n ló ti sá pamọ́ síbi abalabi kan níbi ìfun ẹ̀ eléyìí gan ló wá fa ikú arákùnrin yìí ní ọjọ́ sátidé nígbà tí ẹlòmíín tó tún jẹ́ olùgbébẹ̀ náà sọ̀rọ̀ yẹn Lukman Akínwálé ló ní wípé àwọn ọlọ́pàá níṣẹ́ ló di wípé gbogbogbò àtọ́ bá ti ṣàtiwà ládùúgbò báyìí wọ́n mọ yìnbọn káàkiri ni débi wípé ìyẹn ọlọ́pàá ilé gangan gangan wọ́n ní tó bá ti dé sádùúgbò báyìí wọ́n ní a máa yìnbọn sátẹ́kùnrin débi wípé àwọn aládùúgbò ni àwọn ti kìlọ̀ fún pé kó yàgò fún kínní ìbọn ilé ìṣèṣì lọ bá ní ọjọ́ kan àmọ́ ní ọjọ́ ìwọ́n ni wípé ó tún wá wu ìwà yìí gan bẹ́ẹ̀ náà tó a di wípé olóògbé yìí lọ wípé kí ló dé tó fi yìnbọn báyìí tó dẹ̀ tó fi rìn ní ọ̀gànjọ́ eléyìí gan ló wá fa ìdáyédè lára tó dẹ̀ fi yìnbọn fún ẹmọ ẹgbẹ́ OPC yìí ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan tínú ń bí ni wọ́n wá ní pé wọ́n ti lọ sí ṣọ́ọ̀bù ìyàwó ọlọ́pàá yìí wọ́n fẹ́ dáná sun kódà wọ́n fẹ́ dáná sun lé wọn gan ṣùgbọ́n láńlọ́ọ̀dù àtàwọn tẹ́nà tí ní ẹ dákun o ọlọ́pàá kan ló nílé òun lòun nílé kọ́mọ̀ dáná sun àwọn o ẹni tó jẹ́ adarí ọmọ ẹgbẹ́ adarí àwọn OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Rótìmí Olúmọlé yìí tó ní wípé ìpànìyàn yìí àti ipa tí wọ́n pa ó jẹ́ nǹkan tí àwọn òtẹ́ẹ̀lì ṣètọ́gbà rárá ló wá pe àwọn ọlọ́pàá wípé kí wọ́n mọ̀ bí wọ́n ṣe wọ ọlọ́pàá ẹgbẹ́ wọn tó ṣekú pèèyàn tó sì ní wípé kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti gba uh, ẹ̀mí ẹlòmíì lóòótọ́ rí pé kíni kíni tó fàdà èdè ó béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó fi pẹ́ délé tó tún fi wá àwọn àwàkuwà tó tún fi wá yìnbọn káàkiri èyí náà ló fàdà èdè pé ah ṣé wọn lẹ́tọ̀ọ́ láti béèrè ni pé kí ló dé gan táwọn ọlọ́pàá wa tí wọ́n fi ń ṣe báyìí ní ẹnjọ́ mẹ́ta tó dé wà wò wípé ohun tó kàn náà ni kóun yìnbọn fún ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ débi tí arákùnrin yìí tó fi gba ibẹ̀ tó fi jáde láyé ìròyìn eléyìí ó bani lọ́kàn jẹ́ ó dẹ̀ gùn síwájú síwájú sí i àǹfààní wà fún yín láti lọ ka ìyókù ẹ̀ ó wà ní Tribune ó wà ní Punch Afro Naija náà tún gbé ẹ lọ ka ìyókù ròyìn òun bẹ́ẹ̀ ọlọ́pàá ọ̀ẹ́ ọlọ́pàá kan òun ló mọ̀ ti yìnbọn fún ọmọ ẹgbẹ́ OPC kan ó yìnbọn títí títí tarákùnrin yìí tó fi gbé ẹ̀mí mi ọlọ́pàá yìí náà kẹrin níṣe lójúgbà ìhòòrò tó dẹ̀ fi ẹsẹ̀ fẹ́ kódà kò dúró rárá kọ́lọ́wọ́n bá kó tún bá wa dẹ ilẹ̀ fún ọmọ ẹgbẹ́ OPC yẹn náà toró jẹ́ ìròyìn kan tí ó bani lọ́kàn púpọ̀ ìròyìn eléyìí náà wà bí Platform Times lónìí níbi tó ti di wípé àwọn mọ̀lẹ́bí olóògbé Adeleke Ògúnṣọlá tó jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n yàn mọ́ ilé gómìnà tẹ́lẹ̀ rí Gbẹ́ngà Daniel eléyìí tí wọ́n ti ní wípé àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n ní àwọn ò ṣe àyẹ̀wò tí wọ́n ṣe fún òkú láti mọ ohun tó tiẹ̀ ṣokùnfà ikú ẹni tó jẹ́ ọlọ́pọ̀ ọ̀hún tó jẹ́ èèyàn wọn nígbà tó sọ̀rọ̀ lórúkọ àwọn mọ̀lẹ́bí ọ̀kan lára àwọn ìyàwó olóògbé ìyẹn abọ́sẹ̀dé ògúnṣọlá ló ní wípé àwọn mọ̀lẹ́bí o wọn ò tiẹ̀ tí ì gbàgbọ́ lórí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ nípa bí ọkọ wọn o bí o ṣe kú ni wọn wá ní wípé ẹ wọn ti kọ́kọ́ fi ọ̀rọ̀ ikú olóògbé yìí eléyìí tó jáde láyé ní ọ̀sẹ̀ ogún ọ̀sẹ̀ tó kọjá ni wọn wá ní wípé wọn tiẹ̀ ti kọ́kọ́ lọ sọ fún wọn ti lọ sí ilé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún tó wà ní Ṣàgámù láti lọ sọ àmọ́ wá ní pé o ẹni tó jẹ́ dẹ́rẹ́bà Gbẹ́ngà Daniel yìí náà òun náà tẹ̀ ti kọ́kọ́ ní ọ̀rọ̀ kan pẹ̀lú olóògbé níbi tó ti ń gbìyànjú láti ṣígètì láti wọ ilé aládàáni ti ọ̀gbẹ́ni Daniel tó wà ní Ṣàgámù nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní olóògbé yìí ó ní ìyàwó méjì ó dẹ̀ ní ọmọ mẹ́ta léyìí tí wọn ò dẹ̀ gbà kó ṣiṣẹ́ nígbà tí ọlọ́pàá yìí tó wà láyé nígbà tó wá sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí iná wá ti ní ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan tí ó bà àwọn lọ́kàn jẹ́ lẹ́yìn ìgbà tó wá ní wípé ikú ọkọ àwọn wọn ní wípé irin òun ni wọ́n ṣèṣì fi gbá ọkọ àwọn láyà wọn ní báwo ló ṣe yẹ tó fi di wípé wọ́n fi irin gbára wọn láyà wọn ní wípé àwọn ò tí mọ̀ àmọ́ nígbà tó sọ̀rọ̀ wọ́n ní pé àpá tí àwọn bá ní ara òkú ọkọ àwọn tó wà ní mọ́ṣúárì yìí ó ní àpá yìí kọ́ ló ṣekú pa wípé àpá yẹn kò jẹ́ àpá kan tó lè ṣekú pa ní wípé ní báyìí o nígbà tó ti wípé èèyàn àwọn ti gbẹ̀mí ní ọ̀pọ̀ ọ̀sẹ̀ tó kọjá àwọn ṣe tán láti ṣètò bí wọ́n ti ṣe àyẹ̀wò láti mọ tó ṣokùnfà ọkọ̀ àwọn yìí lẹ́yìn tí wọ́n pè ní autopsy bó ṣe sọ̀rọ̀ yìí ó nígbà táwọn dé ilé ìgbópamọ́ síta mọ̀ sí mọ́ṣúárì wọ́n láwọn ṣàdúró lọ́rọ̀ wípé àwọn fẹ́ rí òkú ọmọ àwọn nígbà táwọn dẹ̀ rí àpá tó wà ní àyà rẹ̀ wọ́n ní àwọn ò nígbàgbọ́ wípé apá yìí òun ló ìṣokùn wáyé pé àwọn mọ̀ pé nǹkan kan sì wà tó sì rújú níbì kan wọ́n dẹ̀ ní pé ohun tó ṣòkùn lójú àwọn èèyàn wọ́n ní kedere báyìí lórí lójó lọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ní àwọn ò gbà wípé àpá tó wà ní àyà rẹ̀ yìí wípé òun ló ṣekú pa á nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní lóòótọ́ àwọn mọ̀lẹ́bí yìí náà ni àwọn kan ti fún ní mílíọ̀nù kan náírà pé kọ́ lè fi pamọ́ lẹ́nu wọn wọ́n ní ṣùgbọ́n àwọn ò gbà á wọ́n nítorí wípé àwọn ọmọ kan tí àwọn fẹ́ fi wọ́n mílíọ̀nù àṣepé owó kíni kí ni káwọn fẹ́ fi ṣe wá eléyìí náà ló wá di wípé àwọn ò gba owó yìí o nítorí wípé owó yẹn wọn ò wọn wọn ò wá gbé fáwọn ní ilé àwọn wọn ní ṣùgbọ́n nígbà tí àwọn tó wá wọ àwọn yìí tí wọ́n lọ tán DP wá pé àwọn wípé àwọn mọ̀ gbé wọ́n mílíọ̀nù àkànṣọ́dọ̀ àwọn pé káwọn gbé fún iná owó kí ni ṣé káwọn fi rán àwọn ọmọ lọ iléèwé ni àbí káwọn fi dá àwọn ìyàwó tí wọn iṣẹ́ lókòwò náà ní báyìí o àwọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ mọ ohun tó ṣe kò fa ikú èèyàn àwọn ẹ̀gọ́gọ́ tó bá tẹ̀ tí wá parí autopsy ìtàn náà tó lè mọ ohun tó ṣẹlẹ̀ àti bí wọ́n tẹ̀ ṣe lè ṣe sí àǹfààní wà fún yín láti lọ ka ìyókù ìròyìn káwọn bàbá lọ wọnú platform times lónìí àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá tí wọ́n ṣekúpa ní ilé gómìnà tẹ́lẹ̀ rí yẹn Gbẹ́ngà Daniel ni wọ́n ti jẹ́jẹ́ wípé ó di dandan o pé báwọn dẹ̀ ṣe wáyé o àwọn fẹ́ ṣe àyẹ̀wò tí wọ́n ṣe fún òkú eléyìí tá a mọ̀ sí autopsy kọ́lọ́wọ̀n ọba kó mọ̀ làwọn bẹ́ẹ̀ eléyìí náà wà níbí yìí Platform Times lónìí àwọn ọmọ orílẹ̀ nàìjíríà kan tí wọ́n wà lójú òpó ẹ̀rọ ayélujára ti abẹ́yẹfò eléyìí tá mọ̀ sí Twitter ni wọ́n máa tiẹ̀ ti sọ̀rọ̀ kódà wọ́n fèsì lórí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ògùn yẹn Dàpọ̀ Abẹ́ọ́dún sọ lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò rẹ̀ lọ́jọ́ ọjọ́rú lórí ọ̀rọ̀ ìpanisògùn owó tó lọ ní ìpínlẹ̀ yìí gómìnà náà ló lọ lórí ẹ̀rọ ayélujára tó sì dúnkòkò wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tó lọ́wọ́ nínú pípààyàn ṣògùn owó wípé ó di dandan kó jìyà ní abẹ́ òfin àmọ́ ìdúkokò rẹ̀ yìí òun gan ló wá di wípé apá abòmíì ló ti ẹ̀ wá gbà lọ lára àwọn èèyàn nàìjíríà lẹ́yìn tí wọ́n ní wípé abó òun gan ni kó wọ́pá ṣe ìkìlọ̀ fún àwọn olóṣèlú tí wọ́n ń kówó òlú mì tí wọ́n ń kówó òlú jẹ tí wọ́n ń jẹ bó ṣe wù wọ́n gómìnà ló wípé ẹ tó máa fẹ́ ṣe ìkìlọ̀ ó lẹ́nikẹ́ni yìí tó bá pààyàn ṣògbọ́n tàbí tó lọ́wọ́ nínú ìwà àbàjẹ́ mi wọ́n ní wípé àwọn rí wípé ó fi mú kátó òfin àmọ́ nígbà tẹ́nì kó sọ̀rọ̀ ó ní ẹ̀ẹ́ àwọn olóṣèlú tí wọ́n jí owó wa ń kọ́ ẹ̀sán kankan nípa rẹ̀ o kò sí ètò ẹ̀kọ́ gidi kò sí ilé ìwòsàn gidi kò sí ìpinnu fún ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ àwọn fi ṣiṣan láti iṣẹ́ ṣùgbọ́n kò síṣẹ́ kí wá nìkan tí ọjọ́ iwájú kí nìkan tó tẹ̀ wá nílẹ̀ fáwọn nígbà tí ìkan ló sọ̀rọ̀ ó ní ìtàn ńlá ni wọ́n sọ ó ló dá o àwọn kan tí wọ́n ti ẹ̀kọ́ láti ṣe ojú ọ̀nà ńkọ́ kí ni ká sọ fún wọn àbí ojú ọ̀nà tó yẹ kí wọ́n kọ́ kí ni ká sọ fún wọn àwọn amáyédẹrùn tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe kí ni ká ṣe fáwọn yẹn èmi náà tún sọ̀rọ̀ ó ní ọ̀dà o ṣé òfin fàyè gbà á wípé kí àwọn olóṣèlú kí wọ́n máa kówó òlu jẹ wọ́n ní ṣòfin fàyè gbà á àwọn èèyàn náà sọ̀rọ̀ ó ní ẹ wò ó kò sí ìpaniṣògbó kankan tó tún pọ̀ ju kíkó owó ìlú jẹ lọ fún ìdílé pé kí wọ́n pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wọ́n dẹ̀ wípé gbogbo àwọn ikú yìí yóò lọ ní ìrọ̀kú tí kò tẹ̀ fi ti wípé bóyá yóò wáyé ẹ̀wọ̀ àwọn ọ̀dọ́ níṣe ni wọ́n fárígá kọ́lọ́ọ̀wọ́ ṣàánú wa ni àǹfààní wà fún yín láti lọ ka ìyókù ìròyìn yẹn Platform time ń lò ní àwọn èèyàn Nàìjíríà ni wọ́n fèsì sí èsì gómìnà Abíọ́dún lórí ọ̀rọ̀ tó sọ nípa ìfiniṣe oògùn owó Ọlọ́run ó ṣàánú wa ẹjá eléyìí náà bẹ́ńbì yìí Daily Trust ń lò ní ẹni tó ti di wípé èèyàn kan ni wọ́n ní wípé ó ti jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì farapa lákòókò ètò ìdìbò tẹgbọ́sẹ̀lú PDP tó lọ ní Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò ọ̀hún òun náà ló wáyé láwọn wọ́ọ̀dù kan káàkiri lẹ́yìn tí wọ́n dẹ̀ ti ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ó tó wá di wípé ó di gbọ́mi tó fa kájà òun náà ló wà lára ọmọ ẹgbẹ́ débi wípé wọ́n fi àdá sára wọn ẹni tí wọ́n fi àdá ṣàyí òun náà ó gbẹ̀mí níbi tí wọ́n ti ń gbé lọ sí ilé ìwòsàn ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún yẹ́misí ọ̀pálọ́lá àti akẹgbẹ́ rẹ̀ láti àjọ NSCDC àtàndọ́lábísí ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ ó múlẹ̀ lóòótọ́ ni wọ́n ní èèyàn mẹ́ta tí wọ́n wá rí wípé lọ́wọ́ nínú ìwà àbàjẹ́ yìí òun náà ni wọ́n ti rọ́wọ́ tó tó dẹ̀ ti di wípé wọ́n ti ń gbìyànjú láti jẹ́ kí ohun gbogbo kó padà bọ́ sípò ètò ìdìbò ni wọ́n láwọn fẹ́ ṣe ó yẹ tó wá di wípé à ń gbẹ̀mí ara ẹni kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa ìyẹn náà òun náà lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́lì trust lónìí níbi tí èèyàn kan òun náà lójú wípé ó gbẹ̀mí mì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ara pa lákòókò ìgbà tí wọ́n ṣe ètò ìdìbò lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn náà wà bẹ̀ kọ́lọ̀ wọ̀ bá kó ṣàánú wa ni ẹ jẹ́ kí n mú eléyìí kó di wípé a máa fi gba yẹn náà lọ sí abala ẹlẹ́ẹ̀kejì eléyìí náà wà bíi Daily Post lónìí aláṣẹ muhammadu buhari ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ àtẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì ojàre lórí ọ̀rọ̀ ìròyìn bashir ahmed ló ti sọ̀rọ̀ lórí ẹni tí òun wù abẹ́ni tó wù òun jàre láti di wípé òun gan ni yóò gba ìkúdà ṣàkóso lọ́wọ́ aláṣẹ buhari lọ́dún twenty twenty three nígbà tó sọ̀rọ̀ ahmed ní ẹni tó wù òun o òun gan náà ni bọ́lá tinubu tó jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc lẹ́tọ́lẹ̀ jẹ́ wípé òun gan ló wo òun láti jẹ àrólèdè yìí láti ọdún tó ń bọ̀ lọ ọ̀rọ̀ yìí náà ló sọ lójú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó mú Tinubu ṣáájú pé ó tẹ̀ ní òun mú Goodluck Jonathan ó ní ẹ̀wọ̀ Tinubu yìí ni òun mọ̀ wípé ó ní ìgbàgbọ́ nítorí pé tẹ̀ ti kéde bó ti wù òun gan láti rí wípé òun díje dupò ààrẹ wá ní ṣùgbọ́n lóòótọ́ ni pé àwọn olóṣèlú kan ti pe Jonathan pé kó tún wá ó tún wá díje dupò àlọ́ twenty twenty three ṣùgbọ́n ó ní ẹni tó wò òun báyìí òun náà ni Tinubu ó ní bó tẹ̀jẹ́ wípé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún èèyàn Jonathan ó ní pé kò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí láti àtẹ̀yìnwá ó ní ṣùgbọ́n tó bá fi dá ìdá ti tòun o ó ní wípé Tinubu ló wò òun kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún twenty twenty three kọ́lọ́wọ́n bá kó ṣàánú ẹ wo ibí yìí náà ni a mọ̀ gbà lọ sí abala ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ná tá a bá lọ tá a bá padà dé a ó mú ìròyìn ẹyọ kan tàbí méjì nínú àwọn ìròyìn tá a ti kà á fi ọ̀rọ̀ jomitoro lórí ẹ̀ ẹ kú kalẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yìn kínní ọ̀rọ̀gún ti ìlú òkè Okay,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 káàbọ̀ padà mo ti sọ lẹ́ẹ̀kan pé tá a bá lọ tá a bá padà dé á wà mú ìròyìn kan tàbí méjì nínú àwọn tá a ti kà ẹ nítorí àkókò wa mọ̀ pé àwọn ìròyìn tó kù ẹ mọ̀ gbọ́ láwọn ìròyìn wa mọ̀ pa àṣì tún máa ka àwọn ìròyìn àpapọ̀ àkàlédè Yorùbá àkàlédè Gẹ̀ẹ́sì àtúnkà ìròyìn àgbáyé àkàlédè àbínibí àkàlédè Gẹ̀ẹ́sì gbogbo àwọn ìròyìn yìí ẹ ó tún mọ tá a mọ̀ pé ó yẹ kẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ ká kàn jọ fi ìròyìn ẹyọ̀kan tàbí méjì ká fi ọ̀rọ̀ domitoro ọ̀rọ̀ lórí ẹ̀ eléyìí tí mo kọ́kọ́ fẹ́ mú níbí yìí òun gan náà ni ìròyìn àkọ́kọ́ tí mo kọ́kọ́ kà nípa arákùnrin kan ní ìpínlẹ̀ Èkìtì hmm, ẹ̀jẹ̀ ṣe níbi tó ti di wípé arákùnrin ẹni ọdún méjìdínlọ́gbọ̀n náà orúkọ rẹ̀ ní Audu Dare tó dẹ̀ mú ọmọ rẹ̀ Ayọ̀mídé tó fi tipátipá tó fi bá lò ẹ̀ ṣé kí n sọ wípé bóyá nítorí wípé òun àti ìyá ọmọ yìí bóyá torí pé wọn ò jọ sí papọ̀ mọ́ ni àbí ṣé ọdẹ orí ni ká pè é torí kíní yìí ó tiẹ̀ ti gbọ́mọgbọ́mọ rẹ̀ ti wá ń pọ̀ jù báyìí ní òde òní nígbà tí ìwọ tó jẹ́ bàbá ẹ bàbá ọmọ tó o bí fúnra rẹ̀ ó dẹ̀ lọ gbé ó lọ pè lọ́dọ̀ ìyá rẹ̀ pé ó fẹ́ gbé e jáde bóyá torí pé òun àti ìyá ọmọ yìí bóyá torí pé wọn ò wá jọ sípọ̀ ẹ̀ṣọ́ wá wá tiẹ̀ wá wá gbọ́dọ̀ wá le tó kó wá mú ọmọ tó o tinú ara rẹ̀ lóòótọ́ àti ìgbọ́rọ̀ tí arákùnrin ṣùgbọ́n ọmọ yìí náà ló fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ kó tó àbí ọmọ ọdún mẹ́fà tó jẹ́ ọmọ kékeré ni wọ́n tẹ̀ ní kò sọmọdé mọ́ lòótọ́ ṣé èso tẹ̀ pé àwọn ọmọ ọjọ́ kan tàbí gan wọ́n ti ń lajú ọmọ ọdún mẹ́fà yóò ṣàmọ̀kọ́ tó ṣẹlẹ̀ wọ́n ṣà ń gbọ́ pé wá ọmọ yìí náà ni wọ́n mọ nǹkan tó lọ bí wọn ò bá tiẹ̀ lè sọ̀rọ̀ báwa bá tiẹ̀ tí ìfẹ́ la ojú wọn sí ṣùgbọ́n kò sí kékeré nínú wọn ó wá mú ọmọ yìí lẹ́yìn ìgbà tó mú lọ tó dá padà ní aago méjìlá lóru gbà tí wọ́n wá rí i pé ọmọ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ orí fífọ́ ẹ ibi ojú ara ń ro nígbà tó ń gbé délé ìwòsàn ni wọ́n rí wípé wọ́n fi tipátipá bá ọmọ ìlú wọ́n dẹ̀bẹ̀ lọ́wọ́ ìlú tó ó ní bàbá òun abíṣẹ́mọ̀ ọmọ kan tó sọ ni nígbà tí wọ́n tó jẹ́ bàbá àwọn èèyàn ṣẹ́ rí òde òní akọ̀rò pé àwọn àwọn èèyàn pọ̀ ní púpọ̀ ní àwọn àtàwà lóde òní ẹranko ní púpọ̀ tí ó dẹ́kọ̀ jẹ́ wípé a dá àwọn èèyàn bora ẹ má bínú kò yẹ kí n sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyam gẹ́gẹ́ bí èèyàn ó yẹ káwa náà wò wípé irú nǹkan yìí ó jẹ́ nǹkan tí kò kò dùn gbọ́ létí nígbà tí wọ́n tó bí ọmọ tó dẹ̀ wá wò wípé kó o fi tipátipá bá ọmọ ẹ títí tí tọmọ ẹ fi wá gbàbẹ̀ tó fi jáde láyé tó wáyé pọ́mọ ẹ náà tí kò bá kú ní mu á tiẹ̀ mú padà náà àwọn tó gbé mọ́mọ́ ẹ dé lọ́mọ ẹ ti wẹ́ẹ̀mí nǹkan kò nílò sọ́mọ nímọ̀ nǹkan tó ṣe ẹ dọ̀ọ́ tó níbi tí ayé ń lọ báyìí káwa òbí káwọn bá ṣe máa ṣà ọ̀rọ̀ ọmọ nìsín kò ṣe é fi tàfàlà o èmi ò dẹ̀ báyìí ọmọ ìwé yìí bàbá rẹ̀ ni báwo bá tiẹ̀ sí mọ́ òun ló bí ọmọ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní òkè bàbá ọmọ orí ó dẹ̀ dé ó lóun fẹ́ gbé ọmọ òun jáde ẹgbọ́n ṣé kíyà ní pé kó mọ̀ jáde kí wàhálà tún bẹ̀rẹ̀ ó dẹ̀ gbà fún pé kó gbọmọ ẹ̀ jáde ó dẹ̀ gbé ọmọ ẹ̀ lọ ó wá ń dá padà bọ̀ ní aago méjìlá òru ìyá náà dẹ̀ fúnra ìgbà tó mọ̀ ẹ̀ tó ẹ̀ṣẹ̀ wá ń pariwo tó tó ń kérora tó ń kọ̀ǹpé nǹkan báyìí náà tó ṣẹ̀ mọ̀ pé nǹkan tó le tó báyìí ló ṣẹlẹ̀ nígbà tí bàbá ọmọ tó fi tipátipá bá ọmọ bíbí inú ẹ̀ ọmọ ọdún mẹ́fà ní àṣepọ̀ abẹ́rẹ́ wípé ó jẹ́ ìròyìn kan tí ó bani lọ́kàn jẹ́ ó jẹ́ ìròyìn kan tí ó ń rùn létí tí ò dẹ̀ dùn ún gbọ́ torí ibi tí àọ̀tá tẹ̀ wá ń bá gbogbo ẹ lọ báyìí kò yé wa mọ́ tàbá ṣe ń kú òun nǹkan báyìí òun náà lámọ bọ́ sí mi tàbá ti ń kẹsẹ̀ kan bodò báyìí àtẹ̀sí ní ti bodò báyìí ọ̀ni ó ti mọ̀ fà á á di wípé gbogbo àwọn ìròyìn tá wá ń gbọ́ lóde ni ó jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ ó jẹ́ ròyìn tí ò dùn gbọ́ létí tí kò tiẹ̀ ṣe é sọ mi mọ ojú táwọn èèyàn fi ń wo mi mọ èrò tó wà lọ́kàn púpọ̀ ẹnu àtàwọn pé àwọn ọmọ kéékèèké pídófáìlì mo mọ̀ tán pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kí bàbá kó bá ọmọ ẹ̀ láṣepọ̀ ẹ̀rí wípé ó jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ló di pé eléyìí náà máa tún wá gbà débi ọ̀rọ̀ ààbò ẹja wo tọkọ tí wọ́n fẹ́ rìnrìn àjò tí wọ́n lọ sókè òkun wọ́n dàbọ̀ pé káwọn ọlọ́pàá kó tẹ̀lé àwọn agbébọn ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ wọn ò dá wọn mọ ẹ̀dẹ̀ pa ọlọ́pàá ẹ̀pà wọn gbé ẹjọ ọ̀rọ̀ àbọ bẹ́ẹ̀ wọn kí wọn máa ń sọ dáadáa wípé atẹ́gùn tó ń wọlé tó ń kaṣọ ṣe pé kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kí ni kó ṣe kó wà bó àṣẹ máa dì í mú báyìí ìgbà tó tẹ̀sí di wípé àwọn olórí ogun gan ogun ti ń kó wọn lọ ẹgbọ́n kí ni yóò ṣe àwọn ọmọ ẹ̀yìn àwọn táwọn gẹ́gẹ́ bíi àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò wa àwọn tó ń dáàbò bò wá àwọn tá a lè pé tí nǹkan bá ṣẹlẹ̀ ibẹ̀ la lè sábà ṣe mọ̀ pé gbogbo ẹ̀ náà ló tiẹ̀ ti wá di wípé ọ̀dọ́ wọn gan lógun ọ̀hún tiẹ̀ ti wá dojúkọ báyìí tó gbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn nílùú bí wọ́n léyàn bọ̀ nílùú wọn ní kó máa gbàgbọ́ ọlọ́pàá lọ àgọ́ ọlọ́pàá gan ò séèfù mọ́ báyìí látọ̀ tẹ̀lé pé ikú gan ti ń pọ̀ ọlọ́pàá fúnra rẹ̀ àwọn tá a rò pé wọ́n máa dáàbòbò àwọn gan náà ni ikú ti ń wọlé tọ̀ àwọn gẹ́gẹ́ bí èèyàn bóyá fún wọn gba àkókò tá a wà yìí káwọn ra mọ̀ bá ṣe dúró tó rọrọ̀ àbò wa lórílẹ̀‐èdè yìí ó ti mẹ́hẹ̀ kọjá bẹ́ẹ̀ àwa gan dè mọ̀ ó ti wá di wípé kọ́lọ́mù máa dánwò yẹn gbé kó ní kálukú mọ̀ bó ṣe rọra máa dáàbòbò ara rẹ̀ ṣáà máa fura rẹ̀ bẹ́ẹ̀ náà ilé náà ló ti wá mú wa débi ti ìròyìn tààkà ọlọ́pàá tó pa etí ọmọ ẹgbẹ́ OPC a ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dàbẹ́ nípa àsinmi ẹ̀ díẹ̀ ó dàpá àtúwá tuntun sọ padà báyìí nígbà tí ọlọ́pàá tó dàbẹ́ ni pé wọ́n ní kẹ́ ẹ mọ dáàbò bo àwọn aráàlú ni o tí ìbọn yẹn bá ti wà lọ́wọ́ wọn báyìí àbí tó bá ti wọ aṣọ tó máa wọ̀ yẹn báyìí ó dàbẹ́ ni wípé wọ́n ti ra wọn bíi pé àwọn ga ju gbogbo èèyàn lọ àwọn a máa ṣe gbogbo kò dé ṣe pọ̀ náà ọlọ́pàá yẹn gan náà ló di wípé ẹ ó yẹ yín àmọ́ èmi ò rò pé ó yẹ kó tiẹ̀ wá rí báyìí àwa wò wípé àwọn èèyàn wọn ò jẹ́ lọ bloody civilians àbí àwa bẹ̀rẹ̀ sí ní pa wọn àwọn tí wọ́n ní pé kẹ́ máa ṣẹ̀ṣọ́ lé lórí àwọn tí wọ́n ní pé kẹ́ máa dáàbòbò àwọn tí wọ́n ní pé kẹ́ kẹ́ máa tọ́jú ẹ̀yin náà lè dẹ̀ tí wá ṣekú pa wọ́n ẹ̀yin náà lè dẹ̀ tí wá ń hùwà kò tọ́ sí wọn ìwà ìbàjẹ́ ó tiẹ̀ ti wá kó ti gbogbo gan láàrin wọn ọlọ́pàá máa ṣe pààrọ̀ nítorí pé agbára kékeré wà lọ́wọ́ wọn nítorí pé wọ́n wọ́n wọ́n ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn ní agbára gan bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tá a bá fi púpọ̀ náà àwọn ọlọ́pàá sílẹ̀ ṣẹ́rẹ́ àwọn aráàlú mi á mú ọlọ́pàá mi wọ́n á lù kí làwọn èèyàn bẹ̀rù lára wọn torí ìbọn tó ń dání làwọn èèyàn bẹ̀rù ẹ má wàá já sọra wa dẹ̀rù jẹ̀jẹ̀ láàrin ìlú elógo olè fara tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwa náà ká má tún jẹ́ kó tún nira mọ́ àwọn èèyàn débi wípé ara ò ní ro okùn ara ò ní ro adìyẹ ẹ já ṣe kó bó ṣe ká ṣe kó lè bàyí bó ṣe yẹ ká rí ọ̀rọ̀ àbò mẹ́hẹ̀ báyìí má jẹ́ kó tó adúlé pé àwọn èèyàn ò tiẹ̀ tó wá nílé láǹfààní láti máa rìn káàkiri nílùú àwọn nílé láǹfààní láti bá wa dọ̀rẹ́ ìtàmọ́ gbọ́dọ̀ ìdílé tẹ́gbọ́ bá ti dé àwọn àgọ́ ọlọ́pàá báyìí police is your friend la máa rí ìgbà wo láwá jẹ́ nínú ara wa ẹ dákun ẹja ọ̀rọ̀ a máa ṣe díẹ̀ díẹ̀ kó má pọ̀ dàbí ẹni wípé àwọn tí wọ́n ní pé ká jẹ̀kàntẹ́lẹ̀ ara ni gbogbo àwọn aráàlú ká má wàá jẹ́ kí ìnira yẹn kó má dàbí ẹni pa tẹ̀tù wá ń da ọ̀sà sí ojú egbò ni wọ́n dàbí ẹni pé ojú egbò á tún wá fi ń tẹ̀lẹ̀ ṣé wọ́n bó tún ṣe máa má ṣe sí i ọ̀gẹ̀dẹ̀ ti ń bàjẹ́ báyìí ká má wulẹ̀ sọ wípé ó ń pọ́n o ọ̀gẹ̀dẹ̀ wulẹ̀ ti rà báyìí o ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó ti ó ti ó ti ń kọjá ní tí ó kò síbi tí ọ̀rọ̀ àbò mo mọ̀ pé lágbára ọlọ́run ààbò wa a máa dájú ní gbogbo ìgbà lágbára ọlọ́run a dẹ̀ ní bára ìfọwọ́ tẹ́ wo a ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n àwa náà ẹja máa dáàbò bo ara wa ibi tó bá ti di bóyá méjì mẹ́ta ti ń jà ẹja mọ kú òun bẹ́ẹ̀ ẹ mọ̀ tí ẹja mọ sí ibi ìjà tábà ti di pọ̀rọ̀ kan ti ń dariwo ẹja mọ fi wọ́n lẹ̀ ara ti ń kan àwọn èèyàn oníkálukú lára ń kan báyìí gbogbo èèyàn báyìí ló nǹkan tó ń nọ́ọ̀sì nínú ara ti ń kan gbogbo èèyàn ẹlẹ́wọ̀n ẹ̀kọ́ rí pé ẹgbàá létí ẹ̀ aṣubú ẹlòmíì bẹ́ẹ̀ kọ́ rí pé bí ẹ̀kọ́ ra bu ni láti pò lọ́yìn ọ̀bẹ ẹ ti ẹ̀já sáfún káwa náà ká lè wà ní àlàáfíà pàápàá bí ètò ìdìbò ṣe ń bọ̀ yìí ẹ jẹ́ ká máa wà lójúfò ẹ jẹ́ ká máa mọ̀ bá ṣe máa dáàbò bo ara wa nítorí ọlọ́run àbọ̀ ọlọ́run adájọ́ ìlú alágbó ọlọ́run ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò ojúmọ́ aláyọ̀ fún ti tàárọ̀ ìní náà ní bá ṣe máa ń sọ wípé láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànsí rẹ̀ ni wa lójú òpó ti YouTube bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe kẹ̀dẹ̀tẹ̀ àpò ìránnilétí bákan náà lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ṣe lórí gbogbo ẹ̀ ẹ máa gbìyànjú kí ẹ máa fọ́lọ̀ wa ẹ subscribe náà ẹ máa share ẹ máa drop comment yín àǹfààní wà fún yín láti drop comment yín bí mo dẹ̀ ṣe máa ń sọ ẹ wá polówó ọjà yín níkànnì BGI TV ẹ jẹ́ àfi tiwa gbé tí ń lárugẹ ẹ fi tí ń nà kẹ́ fi gbé tiwa lárugẹ